àlẹ́ kò sí kàfàrà. ọlọ́gbọ́. kò sí ìdáhùn tó gbé. ọkàdé àríkà. tọ́ ọba ìyá rẹ̀ sùn lọ́sàn-án rẹ̀ kò sí kàfàrà tó gbé. ọlọ́gbọ́. gbogbo ìbàdàn rẹ̀ lè mí. báwo ló ní borí Kùránì. ọlọ́run lẹ́yìn ìjọ anábì Muhammad sallallahu alaihi wasallam. tẹ́ ẹ bá ní olórí Kùránì ti yín tó jẹ́ pé Kùránì lẹ́yìn ń wò fi hùwà Kùránì lẹ́yìn ń wò fi ṣẹ̀sìn. kùránì ní ń dàrẹ́tì ẹ̀yìn ní tọ́ísọ́nà tẹ́ẹ̀bí ní erin ibi tó máa wò ní kẹrin sí ọlọ́ni wàyí yàrá okú là tí bá wá ń fi gbogbo ọ̀rọ̀ ọlọ́wọ́ bá hàn wá nínú kùránì súra hàn wá hàn nínú ìdájọ́ ọ̀rọ̀ ti ṣe ọlọ́ni la yú ní gbà. tẹ̀lé Allah says, You sincere followers of Muhammad, who stand firmly on the Holy Quran, who obey the law of Allah in the Holy Quran, who follow the direction of the Holy Quran, when you show them the verses and the chapters in the Holy Quran, Allah said, Addis follower will not follow you, they will not believe you. Ṣebí Súra àtàyà, ó làbá pé ìdájọ́ Buhari yìí tẹ̀ mú wá yìí à ìdájọ́ àbúrẹ́rà tẹ́lẹ̀ nìkan ló gba àdìsí yẹn wá lọ́wọ́ ànábì Muhammad tẹ́ wá gbé lárugẹ ṣé bí ó mú kùránì ó mú súrà àtàyà kùránì wá fi hàn yín ni ẹ̀yin ò ṣe yẹ̀ ẹ́ wò ẹ̀yin náà rí ẹ̀yin náà sì mọ̀ á làyú mínú bíà ẹ̀ẹ́gbà ló máa ń ṣe pẹ̀lú kábíyèsí the man who read chapter 2, verse 187 of the Holy Quran, it gave you the judgment from Allah, but you did not show him any verse and chapter in the Holy Quran. I quoted from Bukhari, you quoted the saying of the father of the cat, Abu Huraira, but you could see the hand showed you the sign of Allah, but you did not believe. Tẹ́ ẹ the gba Kùránì gbọ́, tó jẹ́ ìdájọ́ ẹlọ́run bá lórí bó ṣe mú súrà àtàyà wà nì tó wá ní ìdájọ́ tẹ̀ ń tọ́ka sí yìí kì í ṣèdájọ́ tẹ̀ ẹ lè lò kì í ṣèdájọ́ tẹ̀ ẹ lè tọ́ka sí. iye ó bá yẹ pé lóòótọ́ lẹ ẹgbẹ́ náà ń gbọ́ àti kùránì àtòjíṣẹ́ ńlá Muhammad. ẹ̀ẹ́dà ìdájọ́ nìgbọ́ ẹni kálukú yín ẹ̀ẹ́dà kẹnu yẹn ní sọ̀rọ̀. Allah azman quoted the Quran. And they claim you cannot follow Abu Huraira, you cannot follow Bukhari, you cannot follow their judgment, and you should follow the judgment of Allah. If you sincerely, uh, if you are a sincere believer, you believe in Allah and His Prophet, you will accept the judgment it brought from the Holy Quran. You will keep silent, you will not say anything anymore. Àlékò sí kàfàrà. Allahu Akbar. Kò sí tọba ìyá rẹ sùn lọ́sàn-án rẹ kò sí kàfàrà tó gbé. gbogbo ìwàdọ̀ rẹ lè mí ọ̀rẹ́ mi borí Kùránì. And there is nothing you can make for the expiation of your sin when you have sexual relation with your wife during the day of Ramadan. ọ̀rẹ́ ìgbé bàbá àbàdàn mo sọ fún ọ nígbà tá à ń ṣe interview mo lẹ́yìn aláàjì sí rí òkúlùtù lẹ́wà mo ní èèfọ́ máa yín lẹ́sẹ̀ ni múlẹ̀dẹ́ bá wà lórí kùránì orí àpáta ńlá ló wà. yóò dúró téńté lórí rẹ̀ báyìí ni. kábíyè ìṣẹ̀dá. I told you when we had interview you about the man. I said to you, you and his followers, those of you who follow and his collection, you are standing on the flood of earth. But you Bekosia, those who follow only Quran, they stand on the rock. Ngbà àfáà yìí wá fi ọ̀rọ̀ ọlọ́run ọba hàn yín lórí ìdájọ́ tẹ̀yìn ń ṣe láàrin ara yín fúnra yín tó wá mú súrà tá a yà wá ebi gbogbo yín náà lẹ lọ lé kéwú lẹ nímọ̀ lèmi fi sọ pé ìmọ̀ èṣù lẹ ní tó bá jẹ́ mọ̀ tó lóhùn ẹ̀yin náà lọ wo súrà tá a yà tó tọ́ka sí ẹ̀ wá wo tẹ́sí rẹ̀ ńgbà náà lẹ́yìn náà wà á mọ̀ pé áà. ntí àbúrò lẹ́tà mú wáyé ọ̀rọ̀ kọ́ ìparun ọ̀rọ̀ náà ìparun ni tó ní ìsọ̀rọ̀ náà. You claim that you have knowledge, but I say to you, your knowledge is knowledge of Shaitan. That is the reason you oppose the words of Allah by quoting from the saying of Bukhari or saying of Abu Aniva. If you have knowledge at all, you read from the Holy Quran what the man quoted and you you know that the saying of Bukhari or saying of Abu of Abu Abu Huraira cannot be followed. ọ̀pọ̀ èrè òjò lọ́n lójú bẹ́ẹ̀ bá kọ̀ lórí ọ̀rọ̀ tá ń fà yìí lórí ọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹ fẹ́ fi wá ìpamọ́ ọlọ́run kíákíá ni ẹ pọ̀ báwo. Allah does not regard like population of people when opposed the words of Allah with your people assemblages, I tell you that does not do anything, that does not make sure to do anything before your Lord, that cannot detract anything from Allah's power. You want to destroy yourself. Ẹ̀rí àbá àti nǹkan Bùránì lórí. Sáàbá lò ó dáwọ́ Bùránì ọwọ́ rẹ̀ wò. Lọ́run Súrátù Yàsín àyà sixty nine. Lọ́run Súrátù Akọ́ọ̀tì chapter sixty nine kọ́ wọ àyà forty one bọ́lá ń bá gbàkápọ̀ kùránì lórí lu àfa ìlérè ṣé àfa lè wọ dẹ̀dẹ̀wẹ̀ ni ọ́ wọ́n náà ní òsì kàfàrà wọ́n náà ní kàfàrà wà kàfàrà wà àfa àwọn olóníwèé wèrè làfa àti oníwèé à ọ̀ yí wèrè tó ti nu wèrè jáde wọ́n ní wèrè òun tọ́ka sọ́rọ̀ ọlọ́run ọba rẹ̀ wọ́n tọ́ka sábìsì táwọn ni wèrè ń bẹ̀rẹ̀ méjèèjì wọ́n lórí wèrè. Alhamdulillah. Ah, and you who sings with the content of the Holy Quran, you are just an entertainer. You are not a man at all. And you serve the man who serves. There is no estimation for a person who has sexual relation with a wife during the days of Ramadan is mad. But I tell to you, you are the mad person because, because you are singing with the Holy Quran. But I tell you, go and read chapter 36, verse 69 of the Holy Quran. Allah said, where Muhammad was not instructed uh, in, in song, the Holy Quran in song, and it is not lawful for him to sing with the content of the Holy Quran. You can see uh, that is telling you you have already committed sin before your Lord by singing with the content of the Holy Quran. You are not a man, you are just an entertainer.